أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tí ó tún kádàrà akátúnjòkó ní àsìkò yìí ọlọ́dọ́gbọ́n sàgbà ní bàádà fún wa ògbóhun tó à ń gbọ́ náà kọlọ́mọ kọ́mọ sí àlékún ìtọ́sọ́nà fún wa lórí ẹ̀ kọ́mọ sì jẹ́ ìbálẹ́jọ ọgbú fún wa lálìkìyàmọ̀ ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ẹ̀ a sì ń bá ọ̀rọ̀ lọ lórí gbólọ́ ọlọ́run tó sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo láàmà sí ìwọ nìkan ṣoṣo láti wọn wá ìrànlọ́wọ́ ẹ̀. a nínú táàmù àfisìn náà ní ìṣesí ọkàn wa àwa ń sọ bóò ní ìṣesí ọkàn bóò ní ó àwa sọ̀rọ̀ lórí àríáyà tá ní ẹlẹ́ẹ̀kẹtàlá tí ó fi sin lọ́hùn tó bá ní ìmọ̀ kó tún máa dáàbò pẹ̀lú iṣẹ́ ṣíṣe kó sì máa sọ ìmọ̀ iṣẹ́ rẹ̀ pẹ̀lú pé kó fi ikhlas ìfọkàn òdodo ṣe kó fi kún débi wípé yọ́ ọmọ sí lọ́hùn àbí yọ́ ọmọ sí ẹni tìǹlé ayé yọ́ gbà yí pé àlèkè ọlọ́run rí òun tó wọn bá ti ẹ̀rí ọlọ́run rí òun yọ́ ọmọ sí lọ́hùn bí ìgbà tí ń rí ọlọ́run nípa ṣíṣe dáadáa tí ọba ti ẹ̀rí ọlọ́run ọlọ́run bá lè ké lọ́rí ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ mímọ ṣàkíyèsí kọ́kàn ọmọ ṣàkíyèsí ti ń ṣe òun náà ni pé gbogbo sẹ́tàǹṣe agbọ́dọ̀ máa dáàbòbò kúrò níbi àwọn nǹkan tó lè bà á jẹ́ lórí àwọn nǹkan tó lè bà iṣẹ́ jẹ́ òun náà la dúró sí ní àná alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ìṣẹbọsọ́lọ́run lábẹ́ rẹ̀ ìní ìtakò tí ó gbajúgbajà ní ẹ̀sìn kátakò pé ò sí ìfẹ́kẹ̀ ìfèrí sọ́lọ̀ ni bẹ́ẹ̀ náà ni kí o ti máa ṣe Islam tẹ́lẹ̀ kó ló ń ṣe mọ́ bẹ́ẹ̀ náà ni kí èèyàn lọ máa wọṣẹ́ kọ́ gbára lé wípé ẹni tó ń wọṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ń rí náà tó jẹ́ pé ọlọ́run bá lè kí ọlá nìkan ní ọmọ ìṣẹ̀lẹ̀ tí ò sí ìṣẹ̀lẹ̀ nìkan lọ́mọ́ lára ẹ̀ náà ni kéèyàn ọmọ apadá àìsàlàyé lórí pé idẹ́ yìí ń tọ́gbọ́ ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọn ọmọ tí ń jẹ́dá gbogbo ohun tó bá ti lè jẹ́ pé òkùnfà rẹ̀ ẹ̀ lè fojú rí ó ń ṣiṣẹ́ mèrè mèrè ó ní tí wọ́n ó gbé kalẹ̀ fún àlìjànú tí wọ́n ó fi tùnú kó tó di pé yọ̀wà ṣiṣẹ́ yẹn òun náà ní idán tí ẹ bá ní ọmọ sókùn mọ́mọ́ lọ́rùn kó o ti mọ̀ pé idán ní bẹ́ẹ̀bẹ́ ìfúnpá idán ní bẹ́ẹ̀bẹ́ òkìgbẹ́ idán burúkú ni gbogbo àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí òdodo ọgbọ́dọ̀ jìnnà sí bẹ́ẹ̀ náà sì ni kéèyàn ọlọ́mọ sin ẹni tí wà nù sàárè àbíkọ́ lọ́mọ pèpé ọgbóyè àbùkátà fún ara ẹ̀bọ̀ lélẹ́yìn náà tí máa ń ba fẹ́ jẹ́ kéèyàn ọmọ aforíkalẹ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ nítọ́wà nú ẹ̀sìn wa kó ṣe lọ́nà òdì wọ́n ní náǹkà yìí làwọn fún yọ́kọ̀ aforíkalẹ̀ kó tó rùtú kó tó wá dìde wọ́n sọ ìrun wọ́n sọ di òdì kejì wọ́n ní ajẹ́bi idán ni bí ó ṣe fẹ́nu inú ti ẹ̀dá bá dùn pèsè bí náfẹ́lá náà lò bẹ́ẹ̀ kí àbí wọ́n ní ẹsẹ̀ kan ní ó fi dúró kọ́kẹ́sẹ̀ kan ó ké láìsí pẹ́sẹ̀ ń dùn ún ruo ẹni báyìí kó ti mọ̀ pé ni a ń fóun àti kó ní kọ́ka abala koran láka òjì èdè ò sọ pé kó lè húwà Allahu ahadu yóò ní ahadu Allahu húwà kúlí ó ti bí ó sàánù bí ó jẹ́ kó ti mọ̀ pé burúkú ní kásọ pé wọ́n tọ́ wà sáré bá ń bí àbùkátà báyìí ó ń tàn iṣẹ́ rẹ ti bàjẹ́ ó ti tẹ̀bọ́ sí ọlọ́run ọba àlékè ọlá bẹ́ẹ̀ náà sì ni ìrun wa tá à ń kẹ́nìkan sọ pé kì í ṣe dandan run àbí kò ní dandan ni ṣùgbọ́n kì í ṣe dandan kí yóò kí lásìkò kan pàtó anytime lèyàn lè kí káfìrí hàn ni ó ṣe kèfèrí sí Islam ó ṣe kèfèrí sí ọlọ́run ọba àlékè ọlá. bẹ́ẹ̀ náà ni gbogbo ẹbá ti ń ní lẹ́mìí ipé ìtọ́sọ́nà kan bẹ tó dájú ìtọ́sọ́nà ti ànábíwa mohamed sallallahu alaihi lọ àbómú ọlajuwa ju èyí tí Islam lọ irú ẹni bẹ́ẹ̀ ó ti di káfìrí iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ńtẹ́ kankan Islam bẹ́ẹ̀ náà ní máa fi ẹ̀sìn ọlọ́run ní máa fi fi awẹ́wa àbíkéyàn ọmọ ọmọ mú Qur'an kọlọ jù sínú ẹ̀gbẹ́ mushaf kọlọ jù sínú ẹ̀gbẹ́ ó fi wọ́lẹ̀ àbójútọ́ sí bẹ́ẹ̀ náà ló ń regbè tọ́lọ wá Qur'an kẹ́kọ̀ọ́ wíníwíní tó wá ń fi sínú àmàlà díẹ̀ díẹ̀ tó náà fẹ́ odidi Qur'an tàn ọ̀sán ara rẹ jẹ́ ìrégbè gbogbo eléyìí ṣe kẹfẹ́ sọ́lọ́ kùránù wà fún kíkà kìí ṣe pé kápẹ́ akáka fíìmì kan ká máa gbé mu ká máa mì mámọ́là ta lọ ṣáájú rẹ̀ nínú àwọn ẹni ọlọ́run tó ṣáájú nínú àwọn sàbí àníbọ̀ sallallahu alaihi wasallam ta ló ṣerú eléyìí bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ bá ti gbà ibi àwọn èèyàn kan bẹ tí wọ́n ní lápánu ayé lẹ́yìn ọlọ́ọ̀bà àlejò lásọ́dá pé gbogbo àfà tóun yọ ọjọ́ fóun tó ń bá ti lọ́dọ̀ ṣéwù báyìí ìṣèkè sọ́lọ̀ ni àwọn ìṣèkè ìfìrí sọ́lọ̀ yìí a gbọ́dọ̀ jìnnà sí gbogbo ẹ̀ pátápátá ní máa ba eh, Islam tí yẹn ń ṣe àti iṣẹ́ tí yẹn ń ṣe ní máa ba ìdánpọ̀ rẹpẹtẹ àti ọ̀nà táwọn èèyàn tí a fi ń ṣe idá ọ̀pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ní gbogbo ẹn tó bá gbà yìí pé ọ̀run lọ́mẹni ọlá òun náà ti di kèfèrí iṣẹ́ ti bàjẹ́ Islam ọ láyé yìí tó bá Islam nìkan ìláyé lọ́rùn ó sùn ẹni tó bá pé gbogbo agbára rẹ̀ ti ń sà ní pé ní ẹ̀sìn Islam ó ṣe parun kódà kọ́ máa jókòó mùsùlùmí àdúkọ́ máa wó mọ́sálásí nítorí Islam ó parun irú ẹni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lẹ́ ń bá mọ̀ọ́mọ̀ yọnu sí ìjọsìn táwọn ń ṣe tí wọ́n yé ṣe mùsùlùmí àbí ń tọ́wà ní ẹ̀sìn haram ọ̀sọ̀ ibi halali ó tún pè ní halali bẹ́ẹ̀ náà sì ni ẹjí bá ń bú ọlọ́run tí ń bú òjíṣẹ́ rẹ̀ kèfèrí máa ń ní kódà tírun iṣẹ́ ti bàjẹ́ ẹ ń bá nígbàgbọ́ ipé bàbá tó ti lọ àbí ìyá tó ti lọ ọ náà lẹ́mí rẹ̀ tó padà ayé tọmọ fi ń jẹ́ ìyàrá ọ̀dọ́ hàn lò náà kò méjì gbogbo ẹ̀mí gbogbo ara kọ̀ọ̀kan ló ní ẹ̀mí kan ò sì ní padà wá lẹ́yìn ìgbà tó bá ti lọ ó tún jẹ́ ọ̀gbìn àkíyàmọ̀ ẹni tí wọ́n sọ ń Babátúndé tí wọ́n sọ níyàbọ̀ olóko bàbá olóko ìyá lọ́yẹ kí wọ́n máa pè wọ́n ìyá kankan ọ̀bọ̀ bàbá kankan ọ̀bọ̀ àdìọ́kàn Yorùbá tí ọ̀dà tọ́jọ́ ìṣèkè ìbèrè sọ́lọ́run òun náà ni wọ́n ń gbìn kalẹ̀ tí wọ́n fi ń ṣerú eléyìí bẹ́ẹ̀ náà ni ẹ bá pèrè lánàá bí ọlọ́run lẹ́yìn ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tọ́nà ọba àlékọ́ láṣọ wípé ó ní ìkànnì gbogbo àwọn ànábì ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ojúpọ̀nà tí ìsìn ẹbọ sọ́lọ́n fi máa hàn ojúpọ̀nà tó pọ̀ ni bẹ́ẹ̀ náà ni ẹ bá ń sa gbogbo agbára rẹ̀ lórí bí ẹ̀sìn mi kèfèrí lò náà ọba àmọ́ bá jó kọ̀kọ̀ ẹni tó ti pé ọ̀rọ̀ ẹ̀sìn ò sí ẹ̀gún kọ̀ọ̀kan ìgbà ń sílé ayé rẹ̀ lọ́lásán ni ó lè kírun ó lè gbàwẹ̀ ó lè láwọ ńlé awọ ń ti ká ó ti ká kù tí ó dọ́ẹ́ pé tipátipá lè yí ìnà kírun nítorí pé kọ̀ ká ẹ̀sìn fún irú ẹni bẹ́ẹ̀ náà gbólógójì ọdún tó lóun wà lórí Islam orí òfin lọ́wà kìí ṣe mùsùlùmí òdodo bẹ́ẹ̀ náà ni ẹmbá ń tẹ́rìn àjò lọ síbi mọ́sálásí tí èdè mọ́sálásí mẹ́ta tánà bí sallallahu alaihi tó ní ká tẹ̀rìn àjò lọ tọ́ka sí wípé ọ̀wọ̀ kan gbọ́dọ̀ wà tó ń lọ náà yàtọ̀ sí Mẹ́kà Mẹdínà àti Baitul Maqdis ni gbogbo àwọn ilé ìlọ́bọ́sábẹ́ gbólú ọlọ́ọ̀bá tó sọ wípé inú suratul furqan ayà 23 wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura ọlọ́ni gbàtà débi iṣẹ́ wọn níjọ́ mi ní gbogbo tí kí aláwọn fi ń sin lọ́run tó yẹ pé òfo ni ọlọ́run ní àwa sọ di àwa sọ di eérú asọ di yẹ̀pẹ̀ tọ́yẹ pé màá ń tó rọ téèyàn fẹ́ kátẹ́gùn fẹ́ tí wọ́n fẹ́ lọ kátẹ́gùn fẹ́ téèyàn bá nǹkan kan bẹ̀ mọ́. àti sàlàyé ẹlẹ́ẹ̀kejì tí ń jẹ́ rìyáà àìsọ pé ká sọ́ra ríyáù máa ń ba iṣẹ́ èyí tí a bá fi ṣe ríyá tá a bá fi ṣe àfihàn alẹ́ àwò ìtàbá fi sínú sẹ́yọ̀ bàjẹ́ ṣùgbọ́n abala kan tó ń bẹ níbi ríyá tí ọba gbogbo sẹ́jẹ́ èyí tí ọba gbogbo sẹ́jẹ́ lè tó yẹ pé àtìsẹ́ fọ́lọ́run àníyàn wa ni máa ń fẹ́ bọ́lọ̀ pẹ̀ atúwá fẹ́fẹ́ nìkan orí à àbá ń sọ fẹ́nìkan iṣẹ́ òun nìkan lọ́ba àjẹkọ́ bá sẹ́ni ìjẹ́ ṣùgbọ́n ètò ìdè pé àti nǹkan fẹ́ ṣe tí a rí ní tán fẹ́ ṣe ó ti ẹ̀dá níyàn kan fẹ́ ṣe bọ́lọ̀ rárá rárá nítorí àìní nǹkan mí lẹ́yìn ọlọ́run ni ìyún sọ́yà di kèfè ní kọ́lọ̀ nǹkan sọ àpò mẹ́rọ ọlọ́run sọ pé alálẹ́láhìdí inú lẹ́ka àlìsùn etí ẹ mélòó ẹ̀sìn tọ́ba máa kanga tí yẹn torí ọlọ́run nìkan sí ilé ọ̀jẹ̀ tọ́ lọ́run tí ò ní lára. ẹlẹ́ẹ̀kẹta ó nírègùn tí yẹn bá ṣe lórí tí yẹn fún yàn àtàlàyé tọ́pọ̀ lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin kí ọmọ ọmọ máa gbé kéèyàn ọmọ ọmọ máa gbé ìrun ásírì jù sílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àwọn tẹ́rẹ ti bàjẹ́ ẹlẹ́ẹ̀ka ọ̀hún sáàmì ń bá lánàá O náà ni taa ní àtàlẹ́ alọ́lá ìmọ̀ fi ọlọ́run búra lórí pé ọlọ́run bá lè kíọ́lá kò ní foríjì lágbájá kò ní jẹ́ wà náà kò ní bá lọ́wọ́ rẹ̀ ẹ ń bá ń búra bọ́ ń bá ń sí pé òun ní máa fọkàn ní gbogbo ń kàálẹ̀ yìí máa fọkàn ní nìkan lọ́dá ni. iṣẹ́ ẹni yẹn ó ti bàjẹ́ torí ẹ̀ ló fi jẹ́ pé ìkànnú àwọn ọmọ tí sọ̀sọ̀kúsọ nígbà kan alihamdulilayi ó ti tú bá ń di ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìsìn kọ́lọ́n kó sàwójúkò fún àwa àti òun náà kó ṣe àlékún ìtọ́sọ́nà fún àwa àti òun náà tọ́dá kọ àfáà kan nínú nílẹ̀ káàró jíire èsì ń bàdàn ìfẹ́ dákúntọ̀ lọ́ba ní ẹlẹ́bọ tó kú sórí ẹbọ ẹjọ́ nítorí tọ́lọ́ sọ́wọ́ ń bẹ̀ níjọ́ta fáwọn fẹ́ kú lórí wa mọ̀ pé ẹbọ ní ń ṣe ó sì tó kú sórí ẹbọ ọ̀rọ̀ tó yẹ tí ọba tú bá lórí ẹ̀ ọlọ́run bí léèrè ń parẹ̀ lálìkì wọn bóun ló ti bóun ti àtàn ọ̀jọ́ tó tó báyìí tó sojú rẹ ni sọ ọmọ títí kódà bá wà wájú rẹ gan sọ ọmọ títí ọkàn ni sọ́ọ̀mọ̀ sí sí ọkàn nǹkan bọ́ọ̀lù wà wájú yẹn pé èèyàn sì máa ń ní ẹ̀mí kó ń tẹ̀bọ̀ ìkànnú àwọn àgbàlagbà ọmọ ọmọ kọ́kọ́rọ́ ẹ̀ tí wọ́n wọnú yàrá rẹ̀ lọ́ba gbìyànjú pé bóòlù àwọn ọmọ yóò ṣe ní mú kọ́kọ́rọ́ ọmọ lọ́ba wá kìíní kan bí aṣọ dúdú lọ́ba fi ẹ́sà ti ìsinú ẹ̀ lọ́ba gbé kọ́ síbi bí ẹ̀ bá ti wọnú pálọ̀ rẹ̀ báyìí lọ́kàn ìṣòsí rẹ̀ gbogbo ẹ̀ ń bá wò yóò rò pé ogun rí yóò rò pé ogun rí wọn ò bá fọwọ́ dé rẹ̀ ǹjẹ́ ń dé èmi náà ti àámọ̀ ilé wọ́n ní bá wo àwọn ọmọ tí mo sì ń tòsí wọ́n ti ju kọ́kọ́rọ́ tọwọ́ wọn nù nígbà mo rí pé mo ní mo sì ń tòsí wọ́n bá palẹ̀ fún mi wọ́n bá ní mú kéwàá kọ́kọ́rọ́ ẹ̀ sàwọn bẹ́ẹ̀ nígbà ọba wa rí mi lọ́dọ̀ èèyàn tó sọ wípé mẹ́ni àlákọ̀tẹ̀ mi nígbà tá ń fà pẹ̀lú àṣìrákà tó ń fọ àdí ìgbé ẹ bá ti so nǹkan rọ̀ kó lè jẹ́ sọ irú ẹgbẹ́ ìdílé kébèrè ó sì máa ṣe mẹ́fẹ́ <laughs> so kéèyàn sọ́ra sí ọlọ́run ọ̀sọ́wádìí sọ́jà lórí àwọn ẹ̀dá ọlọ́run ọ̀sọ́wádìí ọlọ́pàá ma ala rasul illa al balagh al mubin kéèyàn ti wá lójúṣe rẹ̀ kálukú ni wọ́n máa túnra ni wọ́n máa túnra wọn ṣe kódà bá àpá àtòwí ń bá kú sórí ẹbọ ń tòótọ́ ó tún lẹ́jọ́ jẹ́wájú ọlọ́run bẹ́ẹ̀ tọ́yá kú tòótọ́ ni pé ọ̀sẹ̀ bó sì tòótọ́ ẹbọ ó tún lẹ́jọ́ jẹ́wájú ọlọ́run ẹjọ́ ọkú só sojú ẹ̀ sọ́ọ̀mọ̀ sí kí ọkàn ẹjá wọ́ gbọ́ hadithi gomdom gúnù jẹ́ àlìyàmá ní tọ́wá tọ́gbà wá ìmáàmù ahmed lọ́gbàá nu musnadu ẹ̀ àti Abu Dawud nínú súnánù rẹ̀ ìmáàmù Albani nínú sahihul jami wa saghir wa ziyadatu ó ní àdísì yẹn àdísì ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ ni arákùnrin gbà wá ó ní mo dé mọ́sálásí ìlú Madina àgbàlagbà kan wá pè mí ọwá ń sọ wípé àgbàlagbà kan wá pè mí ọwá ní ìwọ yàmọ́mí tààl wáńbì olóòwò sí mẹ́ni ẹ tẹ́lẹ̀ ọwá ń sọ fún pé látàkú lánàá lè rọ́jùlé wàlá láyé kìtìrù lọ́hùn lákà abadan ó ní wà gbọ́dọ̀ máa sọ fún yàn ẹ̀ṣẹ̀ torí ọjà kọ́ máa sọ pé ọ̀fọ́lọ́run búra ọlọ́run ní boríjì láíláí ó ní kọ́ máa sọ bẹ́ẹ̀ fún yàn o ó ti gbọ́dọ̀ máa sọ pé wàlá yudkhiluka Allahu al-jannata abadan tí ọlọ́run bá àlékí ọlá kò ní tí ọ kó sínú àjẹ́ náà láìláì wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ fún yàn fakult olóhùn wá sí kéèkì pé wà mọ́ ní àǹtà yarhamukallah ọlọ́run kọ́ sàánú rẹ̀ o ta ní ọ́ kọ́ọ̀lá Abu Huraira ó ní Abu Huraira lòún jẹ́ ọwọ́ aṣọ báyìí pé fakultu mo wá ń sọ báyìí pé inna hadhihi al-kalimata yaquluha ahaduna li ba'di ahlihi idha ghadiba onígbólóhùn tó wí yìí ah, àwọn máa ń sọ fún ìyàwó àwọn gbà mí o àbọ́mọ́ o nígbà táwọn bá wà lórí ìbínú ẹni tó ṣe yìí ọlọ́run forí dì ọ́ ẹ̀wọ́ àmì náà ń wínú lẹ́ẹ̀ka òbíire ńgbà mí àwọn lídà òjá ti yìí àdúkọ́ sọ fún ìyàwó ẹ̀ kọ́ọ́lá fáyì ní sẹ̀mí ètò Rasulullahi sallallahu alaihi wasallam yaqul àbúrò rẹ̀ wá sọ fún pé èmi gbọ́ lẹ́nu àwùjí ní ọlọ́run sallallahu alaihi wasallam yìí pé inna rajulaini kana min fi bani israel mutahabbai àwọn èèyàn méjì kan bẹ tí wọ́n jọkùnrin tí wa ninu, ọmọ israel ahaduhuma mujtahidun fil ibada ìkànnù wọn ìmọ̀ agbìyànjú ibada pa ìbádà pọ̀ yọ́ sàmọ̀ sí lọ́n ní sá ó fẹ́ràn ìbádà ọlọ́run sì rọ̀ ó ní ìkejì rẹ̀ ọ̀dá ayẹ́ ń pé tèké tí tèkéjì máa sọ fún ní pé ẹni tètè báyà máa sọ fún pé mọ́bì ní bóòm ẹlẹ́sẹ̀ lélẹ̀ fàájá àlàyé kúlò ápìrì ápìrì àmà àǹtẹ̀bì tí wàá máa fi gúnṣe pẹ̀lẹ́ ti pẹ̀lẹ́ nítorí ń ṣe yìí gbéwọ́pù ń bẹ́ẹ̀ dáwọ́pù ń bẹ́ẹ̀ fẹ̀yàkúlò khalili ni wa rabbi àmì ìfìmọ̀ bẹ́ẹ̀ ní tòótọ́ ó ní fi mílẹ̀ bọ́ lọ́hùn kọ̀ọ̀kan ọ́ hátà wàjẹ́dà wúyá ọmọ náà aláàdámbí ìsàbọ̀mà tó fi wá di pé ń jọ kan ọwọ́ bá ọ̀rẹ́ rẹ̀ lẹ́sẹ̀ ọba lórí ẹ̀sẹ̀ kan tó gbọ̀ngbẹ́ tó pé ah irú ẹ̀sẹ̀ wo ló tún sẹ̀ yìí ọba tó sọ fún pé axel ah, dáwọ́ dúró lórí tó ń ṣe yìí fàkọ́lá kàlí ní wàrọ̀ bíi ọdún fi mílẹ̀ fọ́lọ́run abu isa alẹ́ náà rọ̀ fi bá sọ́lọ́run ọ̀hún kọ́ jẹ́ olùsọ fún arígbọ́mọ̀ sọ wallahi fàkọ́lá wàláhì láyé fìrùláhù lákà abadan olùfọ́lọ́run búra ó ti sàfẹ́jù ó tún búra sí láti kọ̀ǹgbá ọlọ́run bọ̀ ní borí jẹ́ ọ̀láyé láyé táwọn ń tẹ́ tí wá bá wàlá yudkhiluka Allahu al-jannata abadan ọlọ́wọ́n bá kò ní jẹ́kọ̀ wọ àjẹ́nà láìláì ìgbàrata lásán ò ṣeé fẹ̀sìn ìmọ̀ ló ṣeé fẹ̀sìn òye àgbọ́yé tó dáa tó jingiri. qala fab'atha Allahu ilayhi ma malakan àbúrò àtọ́kọ́ ìṣẹ́ ọlọ́run wá rán màláíkà kan sáwọn méjèèjì fákọ̀bádà àríwá áhùmá ọwá gbẹ̀mí àwọn méjèèjì fásitàmà ìndàhùn àméjì wá lọ pàdé lọ́dọ̀ ọlọ́run fàkọ́ọ̀lẹ̀ lè mùdínì ọlọ́run wá ní rẹ ẹlẹ́sẹ̀ yìí ó dúkú lè já ná tàbí ráhmàtì máa lọ ní àjẹ́nà pẹ̀lú àánú mi أتستطيع أن تحضر على عبدي رحمتي ìwọ́n tó ń búra ìpé oníkàfà akọ hánà fún ẹrú mi àádùn èmi ọlọ́run tí wọ́n a ṣe fún ṣe ọmọbẹ̀ ọmọbẹ̀ẹ́nù kápá rẹ̀ fàkọ́lẹ̀lá yà rọ́b à oníkòsínú kápá àwọn òrẹ́ ọlọ́run nínú àwọn bàní Israel torí ẹ̀ ló fi jẹ́ pé bí ẹ̀sìn bá ti wá náà jẹ́ ajá the present ẹ̀ àwọn nǹkan mìíràn kọjá láti ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run sọ nínú sọ́rọ́ àlùkábà kan ni fàyín tá a bú wà fáwọn sọláta wà táwù zakata fákàlù sẹbi ìlàhùn ìdẹ tí ń jagun lọ́wọ́ tó káyé lára lẹ́nu kẹbàá ní láìláà ìlàlúwà ẹgbẹ̀rún sáńdà bọ́lá ẹ gbọ́dọ̀ sọ bí ẹ̀sán lọ́fi ọfẹ́ múlùbọ́n bíi dání o bó ṣe ṣẹlẹ̀ sí Khalid mú wà ní ìdìta sunday ni ẹ gbọ́dọ̀ sọ wípé ẹ gbọ́dọ̀ sọ wípé ẹ Usama gbọ́dọ̀ zayn so ẹ gbọ́dọ̀ sọ wípé ọfẹ́ fi ṣe tẹ̀síyà yìí ọwọ́ mọ́ bàbá ni àgbà tí yà tẹ̀ ló ń ṣe láìlẹ̀ láwùrọ̀ tí so sí ọkàn rẹ̀ wò bí tẹ́sì ti gbẹ̀gẹ́ nìyẹn bọ́bá ti wá iná ìnìkan ti sọ ká má sọ̀rọ̀ adé ọlọ́run ká má sọ̀rọ̀ adé òjijì ọlọ́run tí ò ní wáyù tí ó àmọ́ la láwọn èèyàn lọ eléyìí lọ́ba eléyìí ní súnà eléyìí ní súnà súnà pẹ̀lú ẹ̀rí báyìí eléyìí súnà pẹ̀lú ẹ̀rí báyìí àwọn náà wà máa wò ó tí ó tó tọ́lọ̀ ń sọ kì pé ẹ má bá mi sọ̀rọ̀ súnà nìyẹn súnà sáà ní ẹgbà lágídí à súnà kọ́ ni ọ̀rọ̀ agídí kan súnà ọ̀rọ̀ àlàyé ẹ̀rí gbólẹ́tírí àbúrò rẹ̀ àfẹ́ pé wálẹ̀dí náfẹ́ ìdíyẹ́dìí látàkálàmà bí kẹ́límọ̀tì áwọ̀bàkà dùnìyà wà àkàràtà olóòfin ọlọ́run tí ẹ̀mí ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ọkùnrin yẹn sọ gbólóhùn kan tó yẹ pé ilé ayé àtọ̀run rẹ̀ jẹ́

ọlọ́run dákun má jẹ́ bọ́ wọnú ẹrú wa o ọlá tòrò láàánú rẹ̀ inú tí máa bá fẹ́ jẹ́ tọ́wà ní ìbáàdà táà máa fi ṣe lọ́run táà máa sá fún òun náà ní rọ́pò sọ́ ti fọwọ́ kà sọ́ọ́ ti nà rí kó jì sí ọlọ́run sallallahu alaihi wasallam ń kọ́ wà lórí ìjókòó kíyàn wa máa gbé ohun rẹ̀ ga ju tiẹ̀ lọ ọlọ́run sọ ayàkalẹ̀ lórí ẹ̀ láti bá ń bẹ láyé kó jì sí ọlọ́run sallallahu wà lórí ìjókòó yóò fi borí ohun ànábì wa sallallahu alaihi wasallam lọ́lọ́ ọba ti ń sọ fún wa ipe ya ayyuhal ladina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabi wa la tajharu lahu bil qawli kajahri ba'dikum li ba'din an tahbata wa antum la tash'urun ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ gbọ́dọ̀ gbé orin ọgá ju wọn ànábì lọ sallallahu alaihi wasallam wala tajharu lahu bil qawli ẹ gbọ́dọ̀ jẹ́ pé ń bá tẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ máa gbóhùn sókè kajahri kan nú ara ìgbìmọ̀ pé a kàtàkùn lẹ́yìn wá ní ọmọ sọ̀rọ̀ àǹtàdàbí sallallahu alaihi wasallam àǹtàṣàbátà àmàlùkùn à ọmọ jẹ́ pé iṣẹ́ yán wà mọ́ bàjẹ́ wà ń tó ń láàfẹ́ ṣòrúrú ẹ̀sì ní fúramà ṣòrúrù nìyẹn ìfúramà nǹkan tẹ́ẹ̀ ní fúramà yìí pé iṣẹ́ yín ti ń bàjẹ́ lọ ọlọ́run kọ́ wọn ní ẹ̀kọ́ tí wọ́n máa lò pẹ̀lú ànábì sallallahu lẹ́yìn ìgbà tí wọ́n wá ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n perfect ọlọ́run tẹ́tẹ̀ wá sọ àyà kalẹ̀ nínú suratul hujurat ọlọ́run sọ pé innal ladhina yaghudduna aswatahum inda sawtin inda rasulillah ọlọ́run bá ń sọ wípé dájúdájú àwọn tó ṣe pé wọ́n ń rẹ ogun wọn lẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run wọ́n rẹ ogun wọn lẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run àwọn èèyàn lọ́jọ́ ìpè ọlọ́run bá àlékè ọlá ó ti ṣe ìgbìdánwò fún wọn ọlọ́run fi tẹ́sí ọkàn wọn bóyá ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣírí òsì ń bẹ́ẹ̀ ó sì hàn pọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lahum maghfiratun wa ajrun azim àbójúkọ ọlọ́run ń bẹ fún wa wa ajrun azim àti ẹ̀san tó pọ̀ ìntọ́lọ́n sọ pé ká má gbóhùn sókè yẹn ni ó bẹ ní kejì èyí tí tó wá kí wọ́n ti wọ́n ti nígbà tó ti ṣe ọlọ́run sọlọ́lá àríwọ̀sára tí ó wà sí láyé tí ó sì sí ogun fún mọ́ báyìí àwọn àfáà wọ́n wá máa gbìyànjú lórí pé táǹbà fẹ́ ṣe wáàsí nínú mọ́sálásí ànábì sọlọ́lá àríwọ̀sára àwọn gbọ́dọ̀ ká kété díẹ̀ kúrò níbi sàárẹ̀ ànábì sọlọ́lá ẹnìnú ẹlẹ́ẹ̀kejì ni pé ìsọ̀rọ̀ àwọn àwọn òtúgbọ̀dọ̀ máa lo microphone bẹ́ẹ̀ dálítà tó súnmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọba ti dènà síbi tí sáré wà àwọn lè lo microphone ẹtún wo ìgbìyànjú àwọn àbá lọ́wọ́ adi pé ẹni tó bá wà níbi ọ̀rọ̀ àwùjọ tó súnmọ́ bíi kábàárẹ̀ àná sọ̀tọ́là kò ní lo microphone yóò sì mọ̀ sí wà àti tiẹ̀ lọ láàrin oúnjẹ àti ṣáì. nígbà táwọn òsì mọ̀ tán díà ẹ wá lo microphone kì í alẹ́ mọ́ gbọ́tọ́ dáadáa ayé àti ń يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ẹ gbọ́dọ̀ máa pariwo ibi tó jíṣẹ́ sallallahu alaihi wasallam inú tí máa bà fẹ́ jẹ́ nìyẹn inú tí tún wá máa bà fẹ́ jẹ́ ìdọ̀gbọ́n sí rìbá ìdọ̀gbọ́n sí kíni ìdọ̀gbọ́n sí rìbá jíjẹ wọ́n ti ń ṣe láti jọ̀hún kéṣe sí nìkan. àwọn jẹ́ bá láwọn ti Islamic Bank wọ́n jẹ́ lọ fún jòkòjò wọ́n rántí pé àsìkò tí correction ní ṣeéṣe ń bọ̀ àsìkò táàkùsì ní ṣeéṣe ọ ń bọ̀ kìí ṣe gbogbo ní ẹbá gbogbo ìsìlámìkì lé lórí náà ní ní ìsìlámìkì islam lẹ̀sìn ọlọ́run kí wọ́n pè ní muslim bank ọ bẹ́tà ju kí wọ́n pè ní islamic bank lọ kẹ́ẹ̀pẹ́ ẹgbẹ́ yín ní muslim cooperative ọ bẹ́tà ju kẹ́ẹ̀pẹ́ ní islamic cooperative lọ torí ìtọ́gbọ́ wa islamic ó ti ní doctrines ó sì gbọ́dọ̀ perfect ó ti lófin tó gbé dúró ṣùgbọ́n mùsùlùmí lè sàkìtẹ́ yóò máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bóòlù ẹ̀sìn wa sọ pé lè lọ́bẹ̀ ẹ̀sìn ọlọ́run mu tẹ́ ẹ̀sìn sí nǹkan mìíràn tí ọbẹ̀ ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀wò lè rí náà àlèyí náà yẹn ní àlàáyì màtíríà fẹ́yàn fojú rí báyìí ó ní ìdí owó lọ́dọ̀ lágbájá káàkiri lónìí nígbà wá ní ìdí owó lọ́dọ̀ lágbájá wọn lágbájá ta wí ọ̀wà arẹ́dẹ̀ àti owó rẹ̀ lẹ̀ láìsí pé nǹkan kan oògùn ó ní ìdí one hundred thousand lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ lò bóṣù mẹ́fà yóò wà dá padà àbí wọ́n fẹ́ di ẹjẹ́ ó ti wá wò òun ò lè yá ọ ní one hundred thousand òun náà lówó tó náà fẹ́ ṣe. tí o bá mi yé ṣùgbọ́n ọba ni kò bàjẹ́ ọba ní kò ségi kò bàjẹ́ ṣé bí onímọ́tò kan jù tó ń gùn bẹ́ẹ̀ ni ẹgbẹ́ wa gbé wá tọba tí wá gbé wá máa rà lọ́wọ́ rẹ̀ ní 100,000 ọkàn mú kawá ní o so ti yé àbíká lo ìlú látó lè fún mọ́tò yẹn bẹ́ẹ̀ dákò 3 million hmm. gbé mọ́tò rẹ̀ wá ó ní di 3 million card for a ground business ọwá ní kò mú gbé mọ́tò rẹ̀ wá máa rà lọ́wọ́ rẹ̀ so ti yé máa rà lọ́wọ́ rẹ ní 3 million cash ìwọ wà á rà lọ́wọ́ mi ní 3.5 pẹ̀lú sísan díẹ̀díẹ̀ bí oṣù mẹ́fà ẹwọ̀n kan ọ̀sáládà àkàǹkà láàrin wọn o so ìní wọ́n pè ní àlùbẹ́rù sórí ìtajà ìtajà ojú lásán àwòrán lásán nípa pàá kò sí títà ìlàsán láàrin yọ́ wà gbé mọ́tò kalẹ̀ ni ó fún ní yóò transfer three million sínú àkáǹtì ẹ̀ wọ́n wá jẹ time contract tó ń tọ́ra mọ́tò ń padà ní three point five bẹ́ẹ̀ ó dẹ̀ ní oṣù mẹ́fà wọ́n ò sanwó yóò àmọ́ sọ wá lórí three million ó lè bá àtúpa more than three point five ó tó wá dúró dúró padà. ìdọ̀gbọ́n ti gíní yẹn rìbá kálukú ọbẹ̀rù ọlọ́run pos emefele ó ti tá sí rí tó báńkì lẹ́yìn ti tẹ́ fún gbàtí àbá ní bùkátà ti báńkì tí ọ̀rọ̀ náà bá yọ ní ọlọ́bẹ̀ ó fowó pamọ́ bẹ̀ ó ti gbowó rẹ̀ wọ́n máa ń gbé síwájú ńgbà mí ó ní kọ́ máa ń collect sixty million to be paid with social rate ìbájú ní sámúsámú àgbà lọ́wọ́ bẹ́ẹ̀lì intermediary ni a ń ṣe láàrin ẹni tó lówó àtẹ̀ntọ́fẹ́ yáwó yọ́wọ́ á fi èlé fún wọ́n fún olówó ń bẹ̀ àwọn náà jẹ́ ìtọ́kọ̀ mẹ́ẹ̀ ìdí àmì ìsẹ̀mí nù. wọ́n á ń da pàkítísì míì náà tí èsì haram. ọjà wọn kẹ́ gbé wájú àmúlùmọ́lá ni. ó ń pos ọmọ sọ pé òun náà má ti wàhálà láti lọ gba owó yẹn ní ẹni tó fẹ́ gbowó lọ́rùn ń tẹ́kọ̀ọ́ lọ sí wàhálà. sówó wàhálà wọn lẹ fún five thousand wá tó lóun fẹ́ gba five thousand owó wàhálà tó ṣe lọ mọ́kànlá bọ̀ lọ gbowó lọ fẹ́ gbà lórí five thousand yẹn ọgbà tó five thousand ọgbà tó ten thousand ọgbà tó fifteen thousand owó wàhálà àti rìbá ńlọjọ pọ̀ mọ́ra wọn ìjọba yẹ pé owó wàhálà ń tó sọ ìdí wọn bí ọ̀ǹtẹ́ tí ti bèé ọ̀rẹ́ bí kò mú lọ gbowó wá o owó ọkọ̀ rèé o owó wàhálà tiẹ̀ náà rèé o ṣùgbọ́n kò dúró tì yín o yọ ma sọ pé iye báyìí lẹ́sìn lé iye báyìí owó náà lẹ́sìn bá dìlì nù àwọn ọmọ ilé ìpínlẹ̀ obìnrin ọ̀kan wọn tún ti jẹrà tí wọ́n tún ń senu ọba àgbà àwọn mìíràn èèyàn lọ́wọ́ ni oníbẹ̀rẹ̀ lè yí náà kí ló náà fi ti ẹ̀sẹ̀ tá a sọ pé ara mu kí ló náà fi ti ẹ̀sẹ̀ lọ́wọ́ mi láti kejì náà lọ́wọ́ ni ẹni tí wọ́n náà orí nǹkan wí ẹjọ́ wà jẹ́ náà orí nǹkan wí láti gbọ́ ọmọ ìyá ṣùgbọ́n ìtọ́ bá bá tọ́lọ́ bí ọ̀bá ti bá dá ọ lójú ẹnu ń kùn ọwọ́ pẹ́lú ń kùn bẹ́ lọ́hun tó tó sọ́dọ̀ ọlọ́run kó sínà ní ìbú ọ kó fi ilé òtúwá kò mẹ́ iṣẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀fẹ́ tẹ́ ṣe àbí kó ṣiṣẹ́ díẹ̀ kóró jabrata ní kálukú léèkì kó dàbí ọmọ yahoo ìdí kálukú léèkì inú kọ́lọ̀ ń kọ́sànú wa bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ òní ìnà jọ̀hún wọ́n fi ń sàkàsọ̀ lọ síbi kíni lọ síbi rìbá èlé islamic bank ọlọ́nkọ́ mọ̀ sàánú wa pẹ̀lú ẹ̀ ẹ̀ẹ̀ta mi ní jẹ̀wọ́n àwọn èèyàn kan ti wà lókè tí wọ́n dálẹ̀ Jaiz bank Taj bank Lotus kọ́ so kí lẹ tún pé alternative finance London Sterling àbẹ́ ẹ̀kọ́ ni alternative uh, finance so Islamic windows Islamic windows wọ́n ti káńsù yẹn wọ́n ti fìyẹn lẹ̀ ń bọ̀ bá wá ní ọ̀fẹ́ gba loan cash wọ́n sọ pé Islamic bank làwọn àwọn olè fọ́n cash olè gba cash torí pé tó bá ti gba cash ọ̀wẹ̀ rẹ̀ fi lé lórí ó sì fojú hàn torí ìbàdàn kò sí bó ṣe lọ lọ sí àwọn Islamic bank yìí kọ́ fọ́wẹ́ cash wọn lè dá lóhùn àfi tó bàbá káàsì tó tún dá padà ló ṣe gbà ọ̀fẹ́ gba one hundred thousand fún òsì fún okòsì dá one hundred thousand pa ṣùgbọ́n ẹni tí wọ́n máa ń tèmi òun fún ẹni tó jẹ́ regular customer tó wá níbi health challenge tẹ̀gẹ́tì ní ẹni tó jẹ́ regular customer tí wọ́n gbowó tí wọ́n dábàá náà tó gbẹ̀ tí wọ́n ti ń bá arajà tí ń bilẹ̀ ọwọ́ adigun ní health challenge ọwọ́ àlọ́ sí tó ṣe nǹkan kan kìí sì ṣe dájá wọn ní lè máa là ní wọ́n sì ní ìnàmí ìṣẹ̀bí ilé kìí ṣe dandan ní ká túláàsì èèyàn lórí dáadáa ṣíṣe títọrẹ kìí ṣe túláàsì tí wọ́n wá ti akọ sínú àjẹ́ńdà àwọn tó wù yẹn làwọn lè ṣe ẹ wá béèrè kẹ lọ sí rìsáàsì èèyàn mélòó ni ẹ ṣe fún láàrin ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ẹ lọ béèrè béèyàn mélòó wọn ṣe fún torí pé owó olówó ni kó sì gbére wàhálà wọn náà jókòó sí i wọ́n ti rí owó tí wọ́n bá wọn fẹ́ nìkan wọ́n rẹ̀ ta wọn yọkàn á máa dá padà. àpé wọn ò ṣe é ṣùgbọ́n wọn ó fún alẹ́ rù rìsáàtì láfẹ́ sí afẹ́ gbá rìsáàtì létò tọ́ ni ẹ ń ṣe. nígbà tó bá sọ yí pé ọ̀fẹ́ yáwó mọ́ ní kò sí káàdì ṣùgbọ́n àwọn ilé bọ̀ ọ̀ra nǹkan àbíkáwọn bọ̀ ọkọ́lé àbáwọn ọmọ ọkọ sùkúù àbáwọn lè ṣe gbá. tọ́ bá ra ilẹ̀ tí wọ́n bá láwọn lè bọ ọkọ sùkúù bẹ̀ àbáwọn lè bọ ọkọ lébẹ̀ yóò di tiwọn wọn àwọn fi rẹ́ǹtì fún ọ ìrẹ́ǹtì tó bá fi ń rẹ́ǹtì fún ọ owó yóò ti kọjá nọ́mà rẹ́ǹtèjì ebi bó ṣe wá ń sanwó nígbà tó tún sanwó rẹ̀ padà tó bá tẹ́ dédì kan ó di tiẹ̀ yorùbá mi yé tó wá jẹ́ pé ilé àdójúkojú ní ìsìn ọ̀yẹ̀kẹ́ mọ́ realize one hundred thousand lórí ẹ̀ lọ́dún àwọn àzọ pé three hundred thousand lọ́mọ̀sán lọ́dún lápèjúwe tó bá ti wá ń san bí iye ọdún báyìí ó ti di tiẹ̀ ṣùgbọ́n bí changes bá ti ń ṣẹlẹ̀ nígbà tí cost nǹkan yẹn ń changes láwọn o wọ́n ti ní oṣù rí bàbẹ́ ìyàn báwọn tọ́ba lọ́wọ́ sọ pé ọjà tó fẹ́ rà lọ sí wájú ẹ̀ èló ni níbo ló ti fẹ́ rà wọ́n ní kó mọ́ àkàdé ọ̀dà ẹni yẹn wá wọ́n bá sọ owó bẹ́ẹ̀. ọ̀nà situation nígbà míì ọ̀n bẹ́ẹ̀ nu wọn tí wọ́n lọ wo nǹkan yẹn on ground kó tó di pé wọ́n sọ owó bẹ́ẹ̀. ṣùgbọ́n bọ̀ jẹ́ pé òṣìṣẹ́ tí wọ́n gbà ṣiṣẹ́ kì í ṣe òṣìṣẹ́ tọ́jà àfà débi pé yóò àmọ́ ìpè báńkì kan bẹ tí ń sọ̀rọ̀ ápùn rìbá pé ìjọba ìní rìbá kódà ọ̀rẹ́ tí ìṣẹ̀jẹ̀ bá fún yóò jókòó lórí iṣẹ́ tó fẹ́ ṣe ṣùgbọ́n kò sí assimilate tó bá sì assimilate kò tí wà convince pé n tí ó jẹ́ kí ayé àtọ̀run wọn dá lọ́dọ̀ ọlọ́run ní nǹkan tí ń sọ òun gbọ́dọ̀ òun gbọ́dọ̀ sí investigation to the core yorùbá mi ò yé yín nígbà tí wọ́n bá mùsùlùmí sí chọ́ọ̀chì pé kọ́ máa táwọn sẹ́kàn bẹ̀ ó sì ń ṣe ìsìláàmù rẹ lọ mo ní kò burú pàtó òrò ní oúnjẹ jẹ wọ́n sá sí náà ni àbẹ́ ẹgbẹ́ ń tí ìṣe mùsùlùmí kó a máa bálẹ̀ mọ́sálásí tẹ́ mọ̀ ẹ̀jẹ̀ fún lówó ojú àti lówó oṣù inú ti máa ṣe ṣùgbọ́n kí ìkọ́ tẹ́tẹ́ lọ́rùn ìjọba ṣe ní ìsìn mi mọ́sálásí wo ni gàrí wọn kò ṣe mùsùlùmí tẹ́lẹ̀ àwọn tó yẹ pé ọkàn wọn kò tí ìwà kan káàdì Islam kò sí kọ̀m̀pínṣà gidi lọ́kàn wọn lórí pé agbẹ́rọ̀ jìnà sí rìbá wọ́n wá ní wọ́n máa fẹ́ tẹ́lọ on ground tẹ́ǹkẹ́ tí ó sì lọ́kàn àwọn yẹn àwọn tí wọ́n dálẹ̀ gangan lọ́kàn wọn ń pẹ́ àwọn òsè rìbá wọ́n ń bọ̀ bọ́ sí calculation kan orí ó ti di irúwọ́ ògiri wa gẹ́gẹ́ tí ó sì mùsùlùmí rẹ́rẹ́rẹ́ ni ìkànnì wọn sọ fún mi pé ẹ̀ẹ́ profit ti wọn ó kéré sí ti conventional one ó ní but interest ọ̀kọ́kọ́ kò mú ní òwe pè ní profit yes yes they call it profit profit ni wọ́n ń pè tó tọ́ kéde interest <laughs> àwọn wàá ju àwọn báńkì wà máa ká fún possession real possession theoretically wọ́n láwọn possess pẹ̀lú pé àwọn sanwó ti di tẹ́yẹ̀ gbẹ́rajà pé ọjà ń ti di tàwọn ọjà tó ti ti yín ẹwà bí tẹ́ ẹ̀ máa wọ lọ ibi tẹ́ ẹ̀ fà lọ lọ́ba ṣe mọ́tò lẹ́fẹ́ rà fún yàn ẹ̀ ra ẹ gbé lọ sí ọ́fíìsì àbí tẹ́ ẹ ní dẹ́pò kan tí wọ́n lẹ́ pé ìbẹ̀lẹ̀ wọ lọ òun àtẹ̀ lọ bà mẹ́ ẹ ń bá mọ sẹ̀ríà ó lè sọ fún mi pé tí mò ń sọ yìí kì í ṣe dandan o kéèyàn gba ọjà kó tó ta o ṣùgbọ́n wàhálà tí wọ́n ń bí nǹkan gbà tẹ́ gbà ọwọ́ adi wípé wọ́n ti ọrùn rẹ bọ ìṣọ́ráǹsì tipátipá ìsọ̀ráǹsì sì rèé mọ̀kànmọ́ àníjẹ́bẹ̀ àlẹ́mẹ́yìsírù tọ́lọ́ sọ pé yẹ́sí alúnáka ánìlẹ̀ kámúrì wálé mẹ́yìsírì tó lè fi mà ìsìmù kẹbí ńwà mọ̀nà fíhù ìnà wà ìsìmù hùmá akbaru mi nà bọ̀ẹ́yì má wọ́n máa bí tẹ́tẹ́ tẹ́tẹ́ ní ilé ìsọ̀ráǹsì tẹ́tẹ́ ọ̀fẹ́ ìsọ̀ mọ́tò rẹ ó fún ẹ ten thousand tí mùsíbà bá ti tẹ̀lẹ̀ sí ọ tó ju ten thousand lọ àwọn ń gbé ọlọ́wọ́n bá ti pé mùsùlùmí àwọn ọmọ tẹ̀lẹ̀ sí ọ lọ́dún kan fi pé ten thousand rẹ̀ ti expire ò lè claim ẹ̀ padà mọ́ kí ni ìyàtọ̀ tẹ́tẹ́ mo gbà mọ́ra mo kọ́ mọ́ra jẹ́ n fi díẹ̀ lẹ́ẹ̀kìn lè jèrè pípọ̀ inú kó lose kémi ò gain inú kémi ò gain inú kémi ò lose kó ò gain àmì ní jẹ́tẹ́tẹ́ náà wọ́n. tó wá ti ọrùn rẹ bọ̀ pé túláṣọ gbọ́dọ̀ yìí sọ rẹ̀ torí ó fò ọ̀gbọ́dọ̀ ti báńkì báńkì wọn sáà fófò ni òfò tọ́bá mọ́ ní 0.000000 wà báńkì ọmọ ọ̀tá fún tó wọn ọ̀fẹ́fẹ́ kò pé òun owó olówó sọ àwọn ènìyàn kó fòó sí àwọn wọ́n wà gbapò lẹ́tẹ̀rẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n aláwọn bá sanwó mọ́tò yọwọ́ ìsọ̀ráǹsì ọmọ àtàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fẹ́ sanwó pàṣẹ́ntéjì tí wọ́n gbèlé owó yẹn kìí ti tẹ́jọ júnàjúra pàṣẹ́ntéjì tó ti wà sí pẹ̀lú CBN Central Bank of Nigeria ó ti fún ọ ní pàṣẹ́ntéjì tí wọ́n mọ̀ gbélé at long run wọ́n wà tún yí pé the major the majority of the investors tí wọ́n wà ń bẹ̀ náà àwọn tí wọ́n wà ní conventional bank náà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tó wà àwọn tí a ti ní owó jábọ́ àtàtà ẹkùn wòlé mẹ́ntí ẹ̀mọ́ wọ́n lè máa fi tẹ́kọ́ wọn mẹ́rẹ̀ wà máa ń bo iṣẹ́ mẹ́rin wọ́n fẹ́ fi ṣe billions of naira trillions of naira iṣẹ́ mẹ́rin wọ́n fẹ́ dálẹ̀ tí wọ́n mọ̀ sí wọ́n mọ̀ dààmú ìdí ẹ̀ díẹ̀ ní tere ìjì tere tí bá ń wá báńkì náà tó táwọn ilẹ̀ ọ̀dọ́ ọlọ́run ṣùgbọ́n bá mo ti ṣe tọ́fẹ́ ra nǹkan tí ẹ bá bọ̀ rà á tọ́ọ̀lọ́ gbówó padà lọ́hùn torí báwọn mí tó ń senu báńkì ó ti sanwó sáàtì yọba lọ káàṣì owó yẹn yọ sì wá lò fún tọ́fẹ́ yóò sì máa sanwó wọn díẹ̀ díẹ̀ ẹjọ́ sí ìdìbà náà lọ àbíríbà kọ́ ni ó lè jẹ́ àkáǹtì ọ̀rẹ́ rẹ̀ lójú ìṣẹ́yàn àwọn náà dẹ̀ wà owó kan ti dẹ́pọ̀sì tọ́dọ̀ ọmọ tó àwọn máa ń kọjúlé káàkiri gbà mí wọ́n máa wá kùtù káàkiri wọ́n máa wá insulet káàkiri wọ́n ti ń gé àwọn èèyàn ń sẹ́wọ̀n jáde wá ẹ dákọ̀ wá owó ń bẹ nílẹ̀. sí ẹ ń bá haramu irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ ń bàjẹ́ bẹ́ẹ̀ náà ni oníbẹ̀rù lè ọjà àti lọ síbi iṣẹ́ rẹ̀ ọmọ àbàjẹ́ níwájú ọlọ́run ọ̀rọ̀ tá a sọ yìí ìmáàmù ahmadu gbà wá látọ̀dọ̀ abu ishaq as-subayri látọ̀dọ̀ ìyàwó rẹ̀ káàkiri ní àlàáníyà ó sọ yìí pé òun àti ọmọ wàládìí zayd bin arkab ẹrúbìnrin kan tó bímọ fún Zaid ibn Arqam àwọn jọ wọlé tọ̀ Aisha radiyallahu anha ni ẹrúbìnrin yẹn lọ́wọ́ sọ pé inni bi'tu gulama min Zaid ó ní mo ní ẹrú kan tí mo tàkùn pé ó mọ̀ wá láì òun ti bí ọmọlúwàbí èèyàn bá ní ẹrú lọ́dọ̀ tó bá fi lóyún mọ́ èèyàn lọ ó ti dẹmọlúwàbí lò ó ti lóyún mọ̀ wá láì kọba àbílòkù mọ́ nínú ṣẹ̀ríà ọwá sọ wípé òun ta fún ní 800 dirham ilẹ̀ àkọ́ bí àsìkò tí wọ́n gbé nǹkan ọrọ̀ ogun wá bí àtò tí wọ́n gbé nǹkan orogun wá tọ́jẹ́ tí wọ́n wà fún o òun ti ta fún ní 800 dirham òun tún ara padà lọ́wọ́ rẹ̀ ní 600 dirham nítorí pé ní ìdí owó difference of 200 ṣùgbọ́n dáwó lẹ́ntòun ìgbà tó ń ta fún ń ta fún ní gbèsè tí ó bá mi díye fàkọ́ọ́lá àìsà wá ń pèsè pé bí sàmọ́ṣtàrẹ́ta wà bí sàmọ́ṣtàrẹ́ à nǹkan bú lọ́ta nǹkan bú lọ́ra ọ̀ ní zaidan zaidu tẹ́jọ́ ń ṣe dúnàdúrà tẹ́fí jọ ń ṣerú sẹ́bá yẹn bá ń sọ fún ana na ma'a rasulillahi sallallahu alaihi wasallam baqat jihad tó ṣe pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ti bàjẹ́ kò sí ládá mẹ́rin illa an yatub àtọ́bá tó wà lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ọ̀pá ni ẹ sayyidatu Aisha ummul mu'minin jihad ẹn tí ń dètè lórí ẹ̀sìn tọ́lọ́run iṣẹ́ nínú tí wọ́n tún basẹ́ jẹ́ lọ́jọ́ ẹlẹ́ẹ̀kẹjọ oní ẹni agbónú àbòsí ìrẹ́jẹ nítorí àdíjì tá a ti jọ mọ̀ tí mọ́ Muslim gbà wá ikú òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọyọ sí àwọn sàábé rẹ̀ ń jọ́kan ó ní àtẹ́dírú náà màlìmúkúrísùn mi ní ummati jẹ́mọ́ tálákà nú ìjọ mi ẹ tó jẹ́ pé tálákà rán ni alimufilisu ní èdè lárúbáwá láti di filisu ilé ti yọ filisu yẹn owó tó kéré jù tí a ń ná ní ìlú Egypt jọ ní jẹ́rẹ̀ nígbà tí àwọn bàbá bá sọ wípé ọ̀nẹ́ ní jẹ́ ìwáwòrán bọ́ọ̀nì ní àgbọ̀ngbọ́ ni ṣùgbọ́n mi báyé pẹ́ nìkan àbí ẹ̀kọ́ yẹn yọ̀rọ̀ ìpínlẹ̀ abẹ́ ìpínlẹ̀ abákọ́bọ̀ abátọ́rọ́ abátítì ẹ̀kọ́tọ́ àtàdílẹ̀ kan ìwílẹ̀ ìpínlẹ̀ ẹ̀dẹ́gbẹ̀ta àjẹ́sọ́ ẹwà ní àkọ́bọ̀ so wíwà tí a sọ wípé ọ̀nìní wọ́n wá fi alifu sí ipe afúlásà ìtumọ̀ ẹni pé kò ní kílísù lọ́wọ́ mọ́ olówó lọ́wọ́ kódà òní ní ẹ̀lérí lọ́wọ́ ẹ̀ malimofilisu atẹ́dúró náà malimofilisu mi ní ó mọ̀ sí ǹjẹ́ ẹ mọ tálákà àwọn nínú ìjọ mi àwọn sàbí sọ wípé iná ni máa ń lá dínàrà láwọ́lá dírà ẹni tí olówó ogójì lọ tí olówó bàdákà lọ tálákànù ààbùsẹ̀ ọlọ́dọ̀ pé èsì nítorí wípọ̀ alimufilisu mi ní ummati máa ń yá sí yọmọlì kìyàmá ti di sọláàtì wọ́sìyàmí wọ́sàkáàtì wàyá àti wàkọ́rí ṣàtàmà háàdá wàsábà háàdá wàkọ̀tàbà háàdá wàkálà mọ́là háàdá wàsàfákì bìmá háàdá wàjàràbà háàdá fàyírútí háàdá mini hasanáàtìhí wà háàdá mini hasanáàtìhí fàyínfàníyàt hasanatuhu qabla an yuqda ma alayhi ukhidha min khatayahu faturhat alayhi thumma turhat an-nar ọlọ́run kò sọ fún bẹ́ẹ̀ tálákà ń jọ ìdàlẹ̀ kìámà tí káàkiri ọmọ wò pé a kú sẹ́rí olùsìrè tó ti mú dododo ó ní náà ni ẹ̀tọ́ ìpé nínú ìjọ òun náà lọ́wọ́ nígbà bá ti jọ ìdàlẹ̀ kìámà ó gbèrún wá ó gbé àwẹ̀ wá ó gbé sàkàtọ̀ yọ wá ṣùgbọ́n nígbà tí wọ́n máa tún bójú wọ̀ tún bójú òsì ẹnìkan bẹ tó ti bú lọ́nà tí ọba àmú ọ̀rọ̀ ẹ̀yìn tí máa bá ṣẹ́ jẹ́ o ọ̀nà nǹkan sọ o òṣìṣẹ́ ọlọ́run sọ fún ọmọ ìyá rẹ̀ ò sí ń bẹ̀ ọwá ń sọ lẹ́yìn rẹ̀ nítorí pé tó bá gbọ́ inú rẹ̀ ó bàjẹ́ kódà bó ṣe òtújú ọ̀rọ̀ ló ń sọ. tó bá ṣẹ̀ pé lójú rẹ̀ náà ló ṣe sọ tó o sì ń bú wáyé ló ń lè kó lè hùn mọ́sá tí ń lu mọ́sá. <laughs> Igi ọlọ́run kọ́ máa bẹ́ ló fẹ́ tí bá ń gani lẹ́yìn àti ti ń gani lójú ẹni. Èwo kò sí kàkà tó sùn hàn a máa sọ́ra bá máa ba mùsùlùmí jẹ́ yóò délẹ̀ tó ṣe pé ṣàtàmà àádá wàtàbà àádá ó ti bú ẹnìkan tí ìwò bú ti ẹ̀ padà ó ti fẹ́ ẹnìkan sí yẹ̀yẹ́ tí ò fi ṣe yẹ̀yẹ́ padà wákọ̀ sábà hádá ó ti parọ́ sínà àbírọ́mì náà mẹ́nìkan títí ò ṣe bí wọ́n gẹ́ bá ti ẹ̀rí èèyàn lórí obìnrin tí ń bá tẹ́rí àtọ́kọ̀ ọ̀bọ̀dọ̀ lọ kọ́ọ̀tù forí nǹkan wọ́n bá lọ kọ́ dá lọ ó tún náà lẹ́gbàá ètì tó tó wálé para nígbà tó bá ti lẹ́lẹ́rú mẹ́rin tí wọ́n sì kẹrin wọn tí wọ́n jọ rí tẹ́jọ rí pé jẹ́ ìnagédégbé ló ń ṣe yìí kẹwọ́ bí ti Islam tó mú kíyàn ẹnu rẹ̀ kó máa mú ìdánu àwọn ìlú mìíràn máa bú question wọ́n á gbé ẹyin àkọ́bí rẹ̀ rò igi lórí rẹ̀ ẹ̀tì kejì yẹn wọ́n ti so igi tí èrò lè yẹn máa dáhùn fájú wá èrò irú kí wọ̀nyí lọ tó lórí àbí ọlọ́run wọn bá sì fún ọmọ àlè kí lọ́kàn nígbà táwọn jẹun tó bá sọ pé ọmọ àlè nílé yìí tó ní òṣìṣẹ́ lọ́mọ àlè lọ́wọ́ àlòkù lọ́mọ àlè wà láwo ló dé bá ọ. tọ́wà lọ fẹsẹ̀ kọ ibi tí ò ní ìdí tí ò lábàárí kankan tí ó sì fún ilé ayé àtàlùkì àwọn. ọlọ́run ní bí ọ lè rè pé òṣè wájì kí lọ́kàn ọ láti ṣe fámìlì rẹ ọwọ́ àwọn sàyọ́nu sọ mi ìgbọ́sí má ó dé ní ọ̀bìnà àti yáàmà ó ti parọ́ ọ̀sìn náà ẹlòmíì wọ́n àkálà mọ́lá àádá ó ti jẹ dúkìá ẹlòmíì lọ́nà tí ọ̀bàdá ìyàwó ń tẹ wọ́ ẹbẹ̀rù ọlọ́run wátàfákàdì máa àádá ẹ̀jẹ̀ ẹlòmíì ó ti pálẹ̀ wátàrọ́bà àádá ẹlòmíì ó ti nà nínà tí ọ̀dá a máa sàkíyèsí àwọn ọmọ kéékèèké táà nínà tí ò ní wúlò ẹjá fílẹ̀ fàyíòtò àádámi ní àsàdáàtì yìí wọ́n wà nínú dáadáa tó ti dé tó ti gbójúlé sọ láti zakazin jọntà wọ́n wà máa fi dí fún wọn wọ́n máa fi dí fún wọn nígbàjọba ti wá di pé gbèsè tó sẹ́kù lẹ̀ gbogbo ládá tó fẹ́ gbà ó ti tán wọ́n wà tó máa di ẹ̀sẹ̀ àwọn tó kù tó tún jẹ́ ń gbèsè wọ́n ó tún máa dìrù wọ́n ó tún máa dìrù sátòrẹ́ tó mọ̀ tòrẹ́ àfi náà wọ́n bá lọ dùnú náà olùsè yẹn wọ́n mú ká látàbùkù ọwọ́ a lè béèrè yìí pé bóòlù ọlọ́run ó ṣe wọ̀n ẹ̀san ọ̀run ẹ̀san zàkà ẹ̀san irọ́tọ́pa jìbìtì tó lò lórí tìrìtì ọlọ́run ti sọ pé wọn náà dọ́rùn lè mọ wá sí iná lè pèsè ìyá òun ẹlẹ́pẹ̀yà máa òṣùwọ̀n déédé àwọn ọlọ́run ó gbé kí alẹ̀ ìjọ ìmìlẹ̀ kìyàmà bó ní ó ṣe yóò nìkan lọ́mọ̀ slọ́ọ̀tù ti wà púpọ̀ kan kótà ti wà púpọ̀ kan ìlọ́lọ́run bá lè kí ọlá ni ó ti tó fi ṣe kò ń gẹ́ ẹ̀tọ́ ọlọ́run gbà ní bàádà fún wa èyí tó bá kùdí ẹ̀ká àtó ọlọ́run kọ́ sàmójúkò fún wa ọlọ́mọjà níwò yẹn lọ́rùn o ọlọ́mọjà níwọ̀ máa nọ́bí ádámù kankan lọ́rùn láti bọ́ pàdé ọlọ́run wọlá àtijọ́ láàánú rẹ̀ bísùnlá اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن